Trump bá sọ pé àwa Yorùbá fẹ́ kúrò ní Nàìjíríà ẹ ọlọ́pàá ń bọ̀ wá fún wọn ọlọ́pàá ọlọ́pàá ò lè wá mú mi fún yẹn gbàtọ́ ọlọ́pàá tẹ́ ẹ bá sọ ọlọ́pàá wa lọ pàṣẹ àpamọ́ sí kọ̀rọ̀ wọn máa wò bóyá ẹ máa kó ìbọn jọ ẹ máa kó àwọn ọmọ kànjọ kan lọ ráyọ̀ wọn máa ṣe oh. ìgbà bá dẹ̀ sọ yín títí wọn ajára wọn sí i láti sọ wọn ọlọ́pàá ò lè mú yàn pé ó sọ̀rọ̀ wípé àwa Yorùbá a ò fẹ́ wà nù Nàìjíríà mọ́ it's not against the law. ṣùgbọ́n bàbá wọn sọ̀rọ̀ nípa hate speech. and yes not hate speech you are not saying we Yoruba we don't hate anybody. Hmm. There is no need to be talking hate about people you don't feel hate about. We Yoruba don't feel hate about the Igbo, we don't feel hate about Hausa, we don't feel hate about Fulani, we don't feel,